rárí tó ọ̀sọ̀ nǹkan tí bàbá rẹ̀ sí rẹ̀. So gẹ́gẹ́ bí àdúgbò tí a wà so a lè mọ̀ pé àwọn kan kan fara sí sí orí kọ́ ọ̀hún tó kọ bàbá pé ṣe ṣé tọ̀rí kan rẹ̀ ṣó wà ó dé ọ̀dọ̀ bàbá gangan àti pé ṣé ìlànà tọ̀rí kan rẹ̀ ṣé ìlànà tó bá tó bá súnà lórí sọ̀rọ̀ bá ọ̀rẹ́ tó wà nínú. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله نعم شيخ عبد القادر الجيلاني رحمه الله تعالى انت ebi ma ń pa wọn òní tí mo sọ yìí tí a bá wo Sheikh lára tíra tí ó gbajúmọ̀ jù òun ni algúníyàtú lè tọ́lì bí tariq al-haq algúníyàtú lè tọ́lì bí tariq al-haq tíra yìí ó ṣàlàyé àwọn nǹkan tó yẹ kó jẹ́ àdìọ́kàn tí ó yẹ ká tẹ̀lé àfáàdẹ́fìrin lẹ́m̀bẹ̀ wípé ìlànà al'imam ahmad alayhi rahmatullah làwọn bẹ lórí ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa gbogbo àwọn alfirọ́kù dọ́lá ní al-mu'tazilati wal-asha'irati wal-shi'a rawafid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipi àwọn ìjọ wọ̀nyí ìjọ àmì ni wọ́n àwọn bí àwọn mu'tazila àwọn asha'ira àwọn maturidiyya àwọn shi'a rawafid àti bẹ́ẹ̀ kódà tí mọ́rọ̀ orin kíkọ nǹkan kàmára wọn àfáà kọndẹ́mù ẹ̀ nínú tíra tí mo sọ rí ṣùkámá àti ìsọ wípé kíyàn ló ń fi ń sin láun ní pẹ̀lú àńlúlù àńlú kìíní so ẹni tó wá ka yẹn yóò mọ̀ wípé ọ̀tọ̀ ni tí afá sọ ọ̀tọ̀ ní táwọn tán lẹ́ra wọn mọ́ ọ̀tọ̀ ní tán ṣe a sọ wípé àfó ní kúdẹ̀kúdẹ̀ o bẹ́ni kọ̀ọ̀kan wa náà ṣe ní kúdẹ̀kúdẹ̀ torí pé ọmọ ènìyàn ní gbogbo wa ṣùgbọ́n tí yàn bá katira yẹn yóò mọ̀ pé ọ̀tọ̀ ní táwọn èèyàn ń ṣe lónìí tán lẹ́ra wọn mọ́ bí àwọn nàfọ́rá bọ́ṣe lẹ́ra wọn máa nẹ́bí rí aléṣọ́látọ̀sán tó pé ọ̀tọ̀ ní tánàbí Ìsá sọ ọ̀tọ̀ ní tán ṣe bẹ́ẹ̀ ni kéèsì Abdulkadir Jilani rahimahullahu ta'ala àti kéèsì àwọn tí wọ́n lẹ́ra wọn mọ́ ó ní tíra kẹta fún ẹ̀kọ́ náà tí wọ́n ń pè ní tíru al wọ́n sọ délẹ́wù àwọn tí wọ́n máa ń lùlù tánláwọn fi ń sin lọ́n afá kọndẹ́mù wọn bẹ̀ sọ wá láwọn onísúfí tán gbádùn ni àsòfíyà tó sùn níyà àwọn onísúfí tán ń ṣe súnnà so gbólóhùn sòfíyà gbólóhùn tán yọ látara súfù ni kí là ní súfù òyìnbó tún làwọn tó ṣe yíké wọ́n mọ́ sin lọ́hùn ṣùgbọ́n tálíkà ni wọ́n wọ́n a máa wáṣọ wúlù tó gbáyà àwọn ya máa sọ pé àwọn oníṣúfí that is àwọn aláṣọ wúlù ṣùgbọ́n à ń jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ lára ìròyìn wọn ni à ń ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́ bá pa láṣẹ lára ìròyìn wọn ni that is ìtànàbí wá sọ́lọ́lọ́ àfẹ́lá wọ́n ń ṣe ìtóníkà jìnà sí wọ́n jìnà sí ṣùgbọ́n tó yí pé tálíkà ni wọ́n ń wọṣọ owó làwọn èèyàn fi ń pè wọ́n ní kí ni asúfíyà àwọn asúfíyùn ìtàwọn èèyàn fi mọ̀ wọ́n nípìlẹ̀ nìyẹn àwọn àfẹ́ẹ̀sì tán máa wá ń takò súfí tán ń takò súfí àwọn ní gbólóhùn yẹn ní kò sí lásìkò ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká fi gbólóhùn yẹn lẹ̀ gbólóhùn tó ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam ní az-zuhd ìráyé sá ìyẹn là ní sọlá àtọ́lá ń sọ fún wa ipe ká ṣe kí ni kárí ìráyé sá káráyé sá sọni tó ń ráyé sá yóò máa ṣe tọ́lọ̀ ń pa láṣẹ yóò máa jìnà sí tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí dẹ́ni kátàrí lómi máa tún wà mọ́yá ẹlòmí ò nílé tọrọ lọ́wọ́ yí ojú ó mọ̀ tí ó ní ìdí nǹkan yẹn oṣù mọ́ kò nílé ṣe kíní kò nílé mọ̀ tọrọ lọ́wọ́ yí eléyìí lára nǹkan tẹ́ ń pè ní kíní azóòdù yẹn gẹ́gẹ́ bí tánàbí sọ pé ishab fi máa fi aidi náà ṣe zúdù kúrò níbi tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yóò hẹ́ bákan náà àwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ ìhìbákaná àtàwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ tàbáríyàn kan sọ pé kò wọ́n ń bá àwọn èèyàn fún kan olówó náà mọ̀ yíun abáríyàn kan ní sọpé àfá àti òkè ń ṣe wọ̀dùwọ̀dù á unlike àfá àti ó máa bá wọn tó ṣe pé yóò tún mọ́ fọpọlọ wọn ṣeré ni eh, àti 2015 ẹ̀hùn láfẹ́ láka àfẹ́ wákàá ẹ̀ǹkankan olówó tó bá nílà akẹ́ àti mọ̀ pé bàbá ẹ̀ǹkanfẹ́ mọ́ fọ́pọ́lọ̀ mi ṣeré ni sókílá fẹ́lù ń belé yìí ni pé àwọn àfáà kan máa ń tako súfí àwọn ní kò nídìíká pé gbóyìn tí àwọn èèyàn ń ṣe nígbà ẹ̀ kò nídìíká pé ń súfí yá ẹjẹ́ á ní kí ni azold so léyìn ní kò ń ṣe tí èèyàn ó mọ̀ lóhun fà lọ́pàá rẹ̀ ń wá lóhun ṣe súfí tó ẹ pé tí súnnà gbé kalẹ̀ lóhun ló ń tẹ̀lé kò ń ṣe pé bídíà kan ló ń fà nísìnyàn bá àwọn àzùkárù kan kalẹ̀ nísìnyàn ó lóun ṣe àzùkárù ẹ̀ abèlọ rẹ̀ pé ẹ̀rí dá fún oníṣẹ́ kò kí lọ aburú ń bẹ̀ ọ̀rọ̀ kí ló burú ń bẹ̀ kọ́ ṣánẹ́bì ní kò ṣe tó ń ṣe yìí là ń sọ ṣánẹ́bì ní kò ṣe tí ó bá ti sẹ́rì fún fílẹ̀ ẹ̀ tó bá ní súfí lòun ṣe irú ọ̀nà súfí bídíà lòun ṣe súfí kọ́ lòun ṣe torẹ́ àwọn àfá àṣáájú ní wọ́n pín ọ̀rọ̀ sùfíyà wọ́n pín sọ́nà mẹ́ta wọ́n láwọn kan bẹ tó ń pè ní sùfíyàtú alhaqaiq àwọn làwọn ní sùfí tó ṣe yí pé wọ́n kàn ń pè olórúkọ yẹn ni ìta then àwọn tán pè ní kí ni sùfíyàtú rọ́sùnì àwọn kan pè ran wọ́n ẹnu lásán owó ní títí wọn so bẹ́ẹ̀ làwọn kan bẹ́ẹ̀ ló ṣe ike sufiyatul arzak káàkà máa jẹun ká máa fi jẹun ní ìyẹn ló pọ̀ jantirẹrẹ lónìí ẹlòmí kan dáṣọ sufi bóra ní òun ni ó sọ fún yí pé kí ni èèyàn sáàmọ̀ kí wọn ẹ̀wọ̀n wọrí ojújojú lọ kìníkan ju kìníkan so táwọn àbábá ń tako sufi lónìí àwọn sufi tán ń tako láwọn tákàn gbé nǹkan kalẹ̀ tí ó tẹ́ni fún tánṣe àbáwọn tó ṣe wípé àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu yú ẹ̀nà ti lú ṣíwáni tó dúró ti súnnà so ẹni yẹn ó pèrè ló ní tún sí òǹkọ́ ní ìṣù so kò jẹ́ bí àrin ẹ̀ṣẹ̀ jẹ́ so Sheikh Abdul Qadir Al-Jilani tàbá katira rẹ̀ àmàbìta fẹ́ tó sí at least mo dárúkọ tíra méjì lára tí ó náà ni Futuhul Ghaib tíra Futuhul Ghaib àbí al-Ghunya li Talibi Tariq al-Haq tíra méjèèjì Sheikh Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n sábà máa sọ̀rọ̀ ń pa tíra méjèèjì tẹ́lẹ̀ máa ń rí fẹ́ẹ̀sì wọ́n adẹ̀ sọ pé Abdulqadir afọ́wò níbi tán kú sí o bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wọn náà ṣe níbi tán kú sí ṣùgbọ́n àwọn kan fira wọn ti sọ́dọ̀ rẹ̀ lónìí bí ìgbà tí àwọn nàṣọ́rọ̀ fira wọn ti sí ọ̀dọ̀ ànábì Ìsá ni a nípa ànábì Ìsá lẹ́ni ibi nítorí páwọn kan ń pè lọ́lọ́run àbá ń pè ni a ní Abdul Qadir Jilani nítorí pé àwọn kan lùlù tán láwọn fi ń sin lọ́run tán lẹ́ra la máa wò ṣòkòdẹ́bí ṣe jẹ́ wallahu a'lam Fáàlẹ̀ tó sọ́nà tàbí. Pípa. Náà káka Alkùránì nínú fóònù àti káka nínú pépà èwo ló ní ládájú méjèèjì náà ló ní ládá tàbá lórí tó bá ṣe pa á lórí tàbá kà á ó ní ládá tàbá rẹ̀ kà á lórí fóònù gbàkan bá gbé sórí fóònù ó ní ládá bá kà á nínú tákàndá ó èwo ló ní ládá jù gbogbo ẹ̀ náà ló ní ládá tó gbàtà bá ti kà dáadáa láyé ànábì sallallahu alaihi wasallam ìkọ alkùránì sínú pépà sí tó kéré gan ni in tó pọ̀jù ní kankọ́ sí bí egungun kankọ́ sí bí pákó òkúta àti bẹ́ẹ̀bẹ́ ìyẹn ló pọ̀jù so tí wọ́n kó jọ létà ló di pé wọ́n inventi táǹpé ní kí ni pépà tí wọ́n kọ sínú pépà so nísìn tó bá di pé kí ni fóònù wọ́n ń gbé sórí fóònù ayé tún dàgbà sókè sí náà ayé ń dàgbà sókè sí àwọn tírà a máa ń sọ wípé à ń kà láwọn tíra táwọn àfá àṣáájú tí wọ́n kọ sí Bukhari ní sahih Muslim ní nǹkan kamara wọn ìdàmú tí wọ́n ṣe láti fi kún wọn kalẹ̀ ló ń lọ yẹn ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n rọra gbé wọn sórí kíni orí fóònù nísìn fóònù kan èèyàn lè gbé tíra tó ṣe yí tán bá nìkan tú gbogbo tíra yẹn lẹ̀ ó fẹ́ lè kún gbogbo síìkì ẹ lè gbé sórí fóònù nísìn ibi tí nǹkan rọrùn lé so èyàn kanú fóònù ó kanú pépà láàdá yẹn ò ṣe kí ni kò jura wọn rẹ̀ lóṣùn àdíyàn bá ti kà dáadáa àtẹni tó ka offhand náà tó ṣe pé ó ń kà lórí láàdá yẹn ni kò jura wọn lọ ṣùgbọ́n ìyàtọ̀ tó ń bẹ láàrin fóònù àti pépà òun ni pé ẹni tí ò bá mọ́ kó mọ́ mú kùránì pépà dání ṣùgbọ́n fóònù nísìn kò ń ṣe kùránì lámúdá níta bá mú fóònù dání òun jẹ́ pé kò ń ṣe wọ́n ti bá sọ mọ́lẹ̀ àní kí kùránì jáde mẹ́ ayẹ́ẹ̀kọ́ ayẹ́kọ́ ní àà olè tó fóònù yẹn mọ́lẹ̀ ewu kùránì pé àwọn ah, ni àwọn kí àwọn ṣíps oríṣiríṣilẹ̀ máa rí bẹ́yìn so ìyà tó ń bẹ láàrin ènìyàn so onípe ṣé a lè gbá fóònù a lè gbá dání a lè mú dání ṣá lè ìyẹn tí a bá mọ̀ ni mò ń sọ kùránì ṣá dání tá a bá mọ̀ ìyẹn kùránì tí wọ́n kọ sínú pépà àbí tán kọ sínú egungun àbí tán kọ sínú òkúta ṣá lè gbé dání in tí ó tẹ̀wọ̀n ní pé a lè gbé yẹn dání ṣùgbọ́n fóònù a lè mú dání torí pé mọ́lẹ̀ fóònù mọ́lẹ̀ kùránì kọ́ ni a rí ń bẹ́ so ìyàtọ̀ tó ń bẹ́ ń bẹ́ òun nìyẹn táàbá mọ́ a lè ṣe kéni a lè mú kùránì a lè mú fóònù dání kò bá lè pé kùránì ń bẹnu rẹ̀ so a dẹ̀ lè ka kùránì yẹn náà a lè ka kùránì yẹn náà bí alálùwàlá ìyẹn tàbá mú fóònù dání so tí ẹni ẹ bá ní jànáàbà lára tó bá ní jànáàbà lára àbó ní haidi lára so ó dá kéèyàn avoid kíka kùránì ní sí jànáàbà wọ́n yíò lálùwọ̀lá pẹ́ pé kùránì tí wọ́n kọ sínú pépà ní tó dáa ní kéèyàn mọ́ ṣe kéèyàn kéèyàn mọ́ mú dání so eré àbẹ́ la máa kàn sọ̀rọ̀ lọ ṣùgbọ́n ìwò ló ní ládájú ń pa kíkà so kò sí yàtọ̀ níbẹ̀ wọ́n láwà kéèyàn ká nínú nínú pépà àti fóònù gbé àwọn afáàlù máa tó pé kéèyàn ká nínú sáfù lórí òun náà mo ti ṣe lálàyé ń sìn ṣé àìkú ẹnu ń bẹ láàrin àwọn àfáà lórí àfáà tó wá sọ pé kéèyàn ká nínú mùsáfù lórí ju kéèyàn ká nínú fóònù lọ yóò mẹ́rin wá torí pé ká sọ pé ká kà lórí nítìyàn kan alkùránì lórí ni tó bá ti ń ka sí òṣèlú mistake ṣe ó ṣe kí ni kò sí nǹkan tó burú mẹ́ dẹ̀ láyà ní sọ́lá àtọ́lá mọ́ ṣe kọ́ sí pépà tá ń gbé sí ìkọ́ ló wà ń gbà yẹn tó dáwẹ́ sọ pé èwo ló dáa jù ìháfẹ́ pé káfẹ́ kó mọ́ lọ ka télé gungun àbí oní òkúta ìyẹn ló dáa jù torí pé ẹ ló ń bẹ lásìkò ànábì sọ́lá so kò ní ìdí ká mọ́ lọ gbogbo bẹ̀ Thank you ìjọba pẹ́sẹ̀ tó ní pé eh, tí wọ́n bá ń kí wọn èyí tí eh, àyè bá tún máa ń tí wọ́n bá ń kí wọ́n tó kí ń bẹ̀rẹ̀ bí pé tí wà ní fún lọ ẹlẹ́wọ̀n kìtà ẹ̀ẹ́ eh, kí ọba àgbàrọ̀ tó máa ń kí wọn ní ìgbà tí káàkiri fọ́nmọ́lẹ̀ ìdàgbò tí aago méjì aago mẹ́rin ní àgbà ní ìgbà ṣe má ah, gbọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ yé dáadáa bí a fáà rí àwọn èèyàn míì tó máa ń ka kéwú díẹ̀ sókè níbi àbí ìrùn zoro àbí ìrùn atri kálẹ̀ kàbí aya kan méjì sókè tó bá ṣe pé yẹn ni anábíwa ah, muhammad sallallahu alaihi wasallam a máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó aya kan méjì yóò kà sókè tó àbí irun asiri so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn kan gbọ́dọ̀ ṣọ́ra fún kárí ni yẹn gbọ́dọ̀ ṣọ́ra fún kíní kárí ni ẹlòmí o mọ̀ ṣe kíní nítorí bójá àfẹ́ káwọn èèyàn takò so ó fẹ́ kan takò wọ́n kàfẹ́ dá ìṣù lẹ̀ so ẹlòmí mọ̀ ń ṣe so agbọ̀rọ̀ ọmọ ṣẹ́ẹ̀kì ìkláàsì wa wọ́n ṣe pé ìkàtà kan máa fi dáwà aláàlẹ́ káàkiri àdúgbò àbí mọ́ṣáláṣí òun ni èyí tí a máa ṣe àpèjúwe nísìn èyàn rẹ̀ kírun ó fi bàtà rẹ̀ kírun ó wọ bàtà ó wọ ṣú ó wá kírun pẹ̀lú ẹ̀ síbàtà ò bá ti jẹ́ pé ẹ̀gbin bí ìgbẹ́ nǹkan wà ń bẹ ó sì nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n ẹlòmíì ó kàn gbọ́ àdíìtì yóò bá lọ mọ́ṣáláṣí àdúgbò wọn ló bá wọ pàtàwọ̀ ọdún mọ́ṣáláṣí so pàtàwọ̀ pàtàwọ̀ mọ́ṣáláṣí ká àwọn wá ní ewélélé ìtò à kí ló ń ṣe orí àsúnnà irúsúnnà òṣìwò nìyẹn so ó ti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ànábì sallallahu so tánì bá fi bàtà kírun ó fi bàtà kírun ní mọ́ṣáláṣí tí ẹ pẹ̀mbẹ̀mbẹ̀ kò ń ṣe mọ́ṣáláṣí tí nísìn àwa tí ń lẹ táìsì mọ́ rọ́ọ̀gì wa ẹmọ mọ́ṣáláṣí wa à ń lẹ rọ́ọ̀gì à ń tẹ́ rọ́ọ̀gì tí mọ́ṣáláṣí wa so tí wọ́n á wò pé kò sí nǹkan tó wú wé kí ẹ máa fi bàtà kírun ní mọ́ṣáláṣí tán tẹ́ rọ́ọ̀gì tí àti tán lẹ táìsì mọ́ ó lè máa lò yẹn nú ilé yóò wà lọ sí mọ́ṣáláṣí yẹn yóò ní àà irọ́ ìta máa ṣe lélẹ́yìí yóò máa fa wàhálà àwọn afẹ́ẹ̀sìn wọn ni gbogbo nǹkan bá yà ní ìdíẹ̀ àní ìdíẹ̀ sẹ́lù ní aṣáàfẹ́ kí òun ṣá kìrìẹ́tì sí nǹkan ṣá pàìsà ẹ mọ́mọ́ yẹn ní so kéèyàn avoid irú nǹkan bẹ́ ṣùgbọ́n súnnà súnnà ni àníṣọ́lá sàmà ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó ka áyà kan méjì sókè níbi ìrùn tíyàn bá ṣe pé yàn fẹ́ fi kọ́yàn lẹ́kọ̀ọ́ mo ṣe pé mo fẹ́ fi dá wàhálà alẹ́ láwùjọ kò sí nǹkan tó burú ní ilé ìkọláwà àlà so ìbéèrè ìbéèrè ní ìsinmi wípé ókè ibi tí ẹkíyàn ti ka kéwú jẹ́jẹ́ èèyàn wá ka kéwú yẹn sókè díẹ̀ débi pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ń gbọ́ eléyìí kò ń ṣe nǹkan tí ó bá mú torí nítorí pé tó yẹ káàkà jẹ́jẹ́ ó yẹ kí ó ṣe kí ni káàkà sínú wa ni àákà mọ múùbù ẹnu wa àmọ múùbù ètè wa ìtànpé ní àlìsàrárù ni ẹ wọ́n bá ti rí pé à ń kà tẹ́lẹ̀ omi tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń gbọ́ ó ti di aljáàrù àti ń kà sókè nìyẹn so ìkà sókè èyí tó kéré jù nínú kàkéwù sókè òun ni káàkà sókè délẹ́bù pẹ́ni tó wà ní ẹgbẹ́ wo lè máa gbọ́ wa àkọ́dọ̀ járe nìyẹn èyí tó kéré jù nìyẹn ṣùgbọ́n tá a bá kakéwú jákè níbi tó yẹ ká ti kakéwú jẹ́jẹ́ ṣọ́bà àwọn wa jẹ́ kò bá ìrún wa jẹ́ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tá ẹnkọ́rẹ́jì àwọn èèyàn kí wọ́n máa ṣe ọláwà rẹ̀ náà àwọn ìrún wa anábìkọlọ́lá àtàlámṣàlàyé àwọn àtìkù bá ṣe máa fi kírù ṣòkòtí tó ń jẹ́ ìrun aago méjì ìrun aago mẹ́rin ìrun aago méje ìrun aago mẹ́jọ ìrun aago mẹ́fà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àmì ìlànàbí fún wa sọ́lọ́lọ́ àtàrà tí àwọn àmì ẹ bá àgírí pẹ̀lú àwọn àsìkò dárúkọ yìí kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n tó wá ti yàtọ̀ sí láwọn àsìkò kọ̀ọ̀kan àfi nísì ní àsìkò tá ń sọ̀rọ̀ yìí sí ìrún antris akóńkọjá aago mẹ́rin díẹ̀ fẹ́ tó ti máa pa lórí pé kọ́tà tó fọ́ làwọn ó máa pèrún ẹ̀yìn ń pèrún before kí antris tó wọlé lásìkò táwà yìí o so ní nǹkan bí aago mẹ́rin kọjá díẹ̀ òun ni antris wọlé lásìkò táwà ìgbà tó yẹ ká pèrún nìyẹn bẹ́ẹ̀ ni ìrún zuru òun náà ti ń wọlé bí aago kan or before aago kan díẹ̀ ìṣẹ́jú mélòó kan before aago kan ó ti ń wọlé káwà fún págbó méjì nìkan làá máa pèrún àti ṣekíní àti dùn àwọn èèyàn láǹfààní àti ṣekíhun before ní àsìkò tó wọlé gangan a sọ pé ìrùn tán kí láago méjì àsìkò ẹ̀ ti kọjá méjì àbọ̀ mẹ́ta mẹ́ta àbọ̀ tó fọ́ọ̀mù àsìkò zúrì náà láṣìwọ̀n kò tí kọjá ṣùgbọ́n ká kírun ní ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ló fi dáa jùlọ àfi irun ìṣá ní kí á di ilé rẹ̀ ló dáa jù gẹ́gẹ́ bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam kò jẹ́ bó ṣe jẹ́ Allahu a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ìbéèrè tí àwọn ìlú tó pé ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe nílùú torí àwọn ìlú kú tó bá ṣe iye nígbà ní kírísẹ̀ ọmọ ìdájọ́ ọkùn wọn báwo ni àwọn arábẹ̀rẹ̀ ṣe lè kò ọdún mo fẹ́ bèèrè ni àti pé tọ́lẹ̀ bá fẹ́ nínú rí ẹ̀ ìjọba wọn fún ní ìgbà láyé kọjáde kúrò nínú ìlú tọ́lẹ̀ ṣe ibi ìsìláàmù náà ìjọba wọn adájọ́ ọkùn sí wọn. Nam eléyìí ìtí ohun púpọ̀ ni, but àwọn amọ́ngbà wọn èèyàn kọ̀ọ̀kan ṣe yí pé ìjọba máa ń wọn bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n pè láwọn Rohingya àwọn tán pè láwọn Rohingya so ìjọba ma lè mọ́ wọn ní àwọn tán ṣe nǹkan bẹ́ẹ̀ ni bọ̀pọ̀ common pípé kí ìjọba mọ́dé kan ṣẹ́ tì ní so ṣùgbọ́n situation bẹ́ẹ̀ àwọn tí ó bá rí bẹ́ẹ̀ wọ́n á kúrò nínú ìlú náà ni wọ́n á kúrò nínú ìlú torí pé ẹ̀sìn wa ó pàtàkì ju gbogbo nǹkan tó kù lọ

wọ́n ní àwà ọ̀pẹ́ẹ̀sì nínú ìlú ni àwà ọ̀pẹ́ẹ̀sì nínú ìlú wa àwọn kèfèrí wọn àjẹ́ ká gbádùn قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا ha ọlọ́nà fi ha ń sọ fún wọn wípé ẹwà ọ̀pẹ́sì nínú ìlú yínbò ṣe lè ọlọ́wọ́ ọgbò fẹ̀yìn dandan ní sínú ìlú yẹn ń bẹ̀ طلب سبحانه وتعالى فأولئك ما هوهم جهنم أعوي يبتود في جهنم وصارت مصيره أتي بطن بركولاني إلا المستضعفين من الرجال والنساء والإبدان لا يجدون حيلة لا يتفعون حيلة ولا يعتدون سبيلا afawọn ọkùnrin àtòbìnrin àtọmọdé tó ṣe pé wọ́n rọ́nà dẹ́gbà

ní ọ̀nà tí ẹ̀ká fi sọ́rọ̀ wọ́n fi àjẹ wọn ni wọ́n á fi ọkàn wọn máa sin lọ́hun so yorùbá náà mọ́ sọ pé a lè mú ẹṣin lódò ní a lè ṣe kíni a lè fún pọ́ọ̀tì ẹ̀ láti mú omi ọ̀rọ̀ ẹ̀sìn inú ọkàn ni tẹ́yàn bá níbi líìbù nínú nǹkan àti gbà kúrò nínú ọkàn rẹ̀ ó ṣe kíni ó lágbára so ṣùgbọ́n nǹkan yìí ò fi bẹ́ẹ̀ common lágbàáyé ni fẹ́ni tí ó wá òpó òun fẹ́ kúrò ní ìlú ohun tó ń rẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ó léwo pé torí òkèlè tóun rí bẹ́ẹ̀ ni ò fẹ́ fi kúrò mo láti sọ pé ẹ̀sìn wa ó pàtàkì ju gbogbo tó kù lọ ara wọn tàbí wọn kúrò mọ́ka ẹ̀lú ìfowó kalẹ̀ ó fi dúkìá kalẹ̀ nítorí ẹ̀sìn Islam wọ́n lọ Mọ̀dínà wọ́n lọ Ethiopia wọ́n lọ káàkiri nítorí ẹ̀sìn so ẹ̀sìn ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n lónìí àwọn ọmọdé kámọ̀ wípé kí ni ẹ̀sìn ló kéré nínú gbogbo nǹkan ẹlòmíà sọ wípé kí ni à mọ́dẹ̀bí irú nítorí ẹ̀sìn o mọ́dẹ̀bí irú nítorí kí ni nítorí ẹ̀sìn ìtumọ̀ ní pé ẹ̀sìn yẹn ni fi pọ́npọ́n náà ni ó lè wà pọ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá fi kọ́ wa àárí bàbá tó jẹ́ kéfèrí tọ́mọ jẹ́ mùsùlùmí ìtókù láàrin wọn òun ni ẹ̀tọ́ ọmọ sí bàbá ẹ̀tọ́ ọmọ sí ìyá ẹ̀tọ́ ọ̀yá sọ́mọ ìtókù nìyẹn ṣùgbọ́n ẹ̀sìn wọn wọn ní compromise olùgbẹ́gbẹ́ tó wà bá àwọn iṣẹ́ ẹ̀sìn láì kọ́ ẹgbẹ́ nǹkan tó ń ṣe kó ń bá ṣe ẹ́ẹ̀ làkúndínlùkún wà lè ẹ̀dín lọ́lọ́wọ́ ní kánàbí sọ́lá àti ànàbí sọ́lá àtàlà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ànábì jẹ́ sí abúláhàb ẹ̀sìn ló sọ ànábì jẹ́ ni tí abúláhàb ń sọ́sọkúsọ sí ẹ̀sìn ló sọ abúláhàb jẹ́ ni tí ọlọ́wọ́ ọba ń ṣe pẹ̀lú tó mú jẹ́ péjọ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam abúláhàb oúnjẹ tó ń yọ̀ ní tó ń dunú débi pé kanú àwọn ẹrú ẹ̀ lóbìnrin ó túlẹ̀ nítorí pé ọlọ́wọ́ ọba jogún ọmọ fún àbúrò rẹ̀ tó ti jáde láyé torí pé Amina ó ń bẹnu oyún òní Abdullahi jáde láyé ìgbà tán wá bí àníṣọ́lá àtọ́lá àbúláàdì tó jẹ́ ẹ̀gbọ́n bàbá inú rẹ̀ dùn ṣùgbẹ́ni tínú rẹ̀ dùn nítorí pé àbúrò òun ó bímọ òun náà lẹ́yìn tó tún wá ń takò ọmọ àbúrò rẹ̀ pàtó jí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ló wá sọ pé tabban laka ya Muhammad kò ní dá fún eré Muhammad alihada jama'atana ṣe sọkúsọ tó fẹ́ sọ ما أغنى عنه ماله ما كثر فيصلى نارا ذات لأب وامرأته حملة الحطب في جيدها حبل من مسد ọlọ́run dá padà fóun náà pé kò ní dá fún ọ gbogbo tó kójọ lọ́rọ̀ ní kò ní wúlò fún ẹ àti ìyàwó rẹ̀ ìnálẹ̀ ibi tí ẹ̀sùn tó lágbára dé nìyẹn so ṣùgbọ́n yìí ò ní ká má ṣe dáadáa sí àwọn ẹbí wa láyé ètò ti ṣe dáadáa sí wọn ìyẹn wà túmọ̀ sí pé ṣe dáadáa sí wọn kò túmọ̀ sí ká mú ẹ̀sìn wa ká fi gígùn olójú nítorí pa àfẹ́yọ wọn nú sọ wallahu a'lam Mo fẹ́ Náà, ah, gbogbo ìrun yàtọ̀ sí èrùn àṣùbá ó ṣe kí ni ó ẹ̀tẹ́ǹdì di àsìkò oòrùn kejì gbòròkóyé ní ti àfihàn áfíríkánsì lókùngbà tí oòrùn ò bá ti wọ̀ tí oòrùn ò bá ti wọ̀ àsìkò ìrùn áfírí láṣìwà bó ti ẹ̀jẹ́ wípé ànábì sallallahu alaihi wasallam ó discourage wa láti máa dìlé ìrun áfírí di ìgbà tí òun fẹ́ lọ wọ̀ ànábì ní tilka salatu munafiki pé ẹmọ́ tí wọ́n áfírí títí dìgbà tí òun fẹ́ lọ wọ̀ ìrun munafiki ni ó ní yẹ́ jìlí su yarkubu shams munafiki ó lọ jòkó yóò mọ wòrùn yóò kàn rántí ọlọ́run ọba díẹ̀ lórí mùnáfíkì nù so kò dá ṣùgbọ́n ṣe yẹn túmọ̀ sí pé àsìkò oorun asiri ti lọ àsìkò rẹ̀ ò tí ì lọ tí mọ́gìrìbò bá tí ì wọlé àsìkò asiri la ṣì wà ṣùgbọ́n ẹni tí kò ní ní ẹ̀ṣẹ̀ rárá òun lẹ́yìn tó wá ṣe pé làlú rí bá wà fún bí ẹni tó sùn gbàgbé ìgbà tí ó jí ojú nínú táìmù tí a wà yí lápòjú rẹ̀ òun ló lọ tají so tó wá kírun asiri rẹ̀ kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó ṣe wípé òun máa mọ̀ tó wá wo pópó ma kì í sí ó lẹ́ṣẹ̀ tí kó dìlé rẹ̀ ṣùgbọ́n rẹ̀ náà ló sì kì í ìgbà tó rùn bá ti wọ̀ so bẹ́ẹ̀ náà ni ìrùn mọ́gírí tásìkò ìṣáyò bá ti wọlé ó sì lè kì ìrùn eh, ìṣáyì náà tásùgbò bá ti ìtó lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àsìkò ìṣáyì ló ṣì àwọn àmì ìsọ wípé di ìdajì òru ni tẹ́lẹ̀ yìí òun ló fi lọ́kàn balẹ̀ jù òun ló di èrún àìlà rárá ó ẹ̀tẹ́ǹdì di ìgbà tí òun bá yọ tóun bá ti yọ àsìkò òun àsùbá ti kọjá àsìkò òun àsùbá ti kọjá àfẹ́ni fún bí ó sún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó kì ní ìgbà tó rùn ti yọ yẹn so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ ọláwà náà ibi tó di ẹjọ́ tí ẹ̀yẹ̀ gbẹjẹ wá tí bá tí a ti kì í ìwé rí ẹ̀ tí ó ní ìtọ́yà ìdúdù sáà ọjọ́ tó ń tọ́yà. náà kò ní ìdíkó ṣe sùdúdù sáà tó bá rẹ̀ ṣe náà kò sí Gẹ́gẹ́ bí ìpìlẹ̀ àwọn eh, èrò tí àwọn aṣẹ́lú fún ọlọ̀ àwọn aṣọ́nà tó wọ́n lọ sí orí òfurufú tó tí wọ́n fún wa nípa wípé ilé ayé ó kéré gan ọ̀tẹ́ ìlú àwọn tó láti pẹ̀lú ní ìtẹ́kù tó títí tó fi ọlọ́run tó ṣe àti àbá rẹ̀ wò ó rẹ̀ lùsùn náà máa tún jẹ́ fún wọn

a ní kí ni rọ́bàná máa kọlápta alábàtílà ìrólúwàwà ò gbogbo eléyìí ò dá látàn kò ń ṣeré o nítorí kí ni kálẹ̀ bá àmọ́ pàtàkì rí ọlọ́run ọba kálẹ̀ bá tìyàn òun fi dá gbogbo nǹkan yìí so tí a bá ti ronú pọ̀ ọlọ́run ọba subhanahu òun ò nígbàgbọ́ pé Allahu bẹ there is no God àwọn èèyàn bí Karl Marx àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Friedrich Engels wọ́n ní there is no God kò sọ́lọ́n àwọn bí Lenin Trotsky wọn àgbàpọ́lọ́n bẹ̀ fádàrà wọn tí wọ́n sọ wípé àwọn ń ta àwọn agnostics làwọn àwọn òṣọ́ ọ̀pọ́lọ́ ń bẹ àbí kò sí àwọn sọ pé kò sí o àwọn rẹ̀ sọ pé ó wà so láàdìrí yóò làwà dàtí àwa lè sọ àmà àwọn kan náà nù táwọn náà pọ̀ jàǹtìrẹ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ ayé àti ẹlẹ́bọ̀ míì ni ẹni abòrìṣà ni àti kìíní ni in tọ́pọ̀lọpọ̀ èèyàn dó lórí pé kí ni ọlọ́run bẹ ọlọ́run bẹ ṣùgbọ́n bí tọ́pọ̀lọpọ̀ ti gbé gbági ni pé wọ́n ń gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹlòmí nísìnyí tó bá bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ nàtàrà ní kírísítẹ́nì yóò lọ́lọ́run bẹ́ẹ̀ fẹ́ bèèrè lọ́wọ́ kèfèrí mọ́ká tánàbí ṣe wá àti fún gangan àwọn àbúláàbí àbútọ́lì gbọ́pàpọ́lọ̀ ń bẹ ṣùgbọ́n táwọn sọ ní pé òun nìkan kọ́ láwọn ọmọ ké pé àwọn ọmọ pé húbà pé manáàtì pé ọ́zà torí pé àwọn yìí ni ó ṣe ìṣìkẹ̀ àwọn lọ́dọ̀ àwọ̀ọ́hù ẹni so anábọ̀wà Muhammad sallallahu alaihi ká mọ̀ pé ọ̀kan ṣoṣo náà ni so àwọn astronaut tá ń sọ tán jáde yìí tán bá lọ sí orí òfurufú ó yẹ kí wọ́n tún mọ Ọlọ́run ọba sí i ṣùgbọ́n èyí tí wọ́n fi mọ Ọlọ́run ọba sí i wọ́n ń múra ara nínú kíni nínú àìmọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé bọ́ọ̀lù ìyàkó yìí sọ pé gbogbo àwọn kẹta ń wò yìí ó ṣẹlẹ̀ by mere coincidence ó kàn ṣẹlẹ̀ lójijì nísìṣẹ́ èèyàn kan lè wà nú yàrá kan nísìn kó sùn ìgbà tó wá jí ó kàn bó oríṣiríṣi oúnjẹ ń bẹ bó ṣe bá juice ló bá kíní wá bẹ̀rẹ̀ sí ní jẹ kí ni ó ṣe tó bá jí tó bá gbogbo àwọn kan kí ni ó ṣe ta ló gbóúnjẹ yìí wá so ìwọ nísìn ó bá rẹ lórí ilẹ̀ ayé ó kàn rí gbogbo ẹ́bísì oróṣùpá orí kìnnà wá ní ah, àwọn kan ìkàn ṣẹlẹ̀ báyìí ní àkóyínsídẹ́ǹsì nítorí ẹkún béèrè ni pé mọ́nù kálọ̀kọ̀ hàrà ta ló dá eléyìí question tó yẹ kí yẹn béèrè spontaneously question yẹn yẹ kó wá ṣùgbọ́n ìsáwọn eléyìí ó fi sọ pé kí ni àwọn juwọ́lẹ̀ wípé gbogbo kí ní ò lè máa bẹ lásán ó gbọ́dọ̀ lẹ́ni tí ó dá ìtẹ́lómi ó tán ẹ yóò wà ní ẹ̀sọ̀ pé ọlọ́run ló dó ṣùpá ló dá oòrùn ok táwa ló dọ́lọ́run àwọn àfáà ni pẹ́ṣọ̀ ọ̀dẹ̀ ló ń béèrè ó sọ pé ọlọ́run ló dó ṣùpá ó tún wọ́n béèrè pé ta ló dọ́lọ̀ ṣẹ́dá lọ́lọ́run ni ẹ̀dá náà máa dá so lọ́dọ̀ yín náà ni ẹlòmí máa ń sọ wípé a gbọ́dọ̀ ní tí wọ́n ń pè ní unmoved mover in tó move gbogbo nǹkan ṣùgbọ́n òun ní kò sẹ́ni tí ó move ẹ̀ tóun náà bá ti tún ṣe kíni tó bá ti tún rí ẹni tó move òun náà a tún gbọ́dọ̀ rí ẹlòmí náà tó ṣe pé yóò múvò ohun tí ó tún múvò ohun nǹkan ya máa lọ tí ò ní so tó wádà bẹni pé nǹkan ò exist agbọ́rọ̀ rẹ̀ ni tó ṣe pé òun ni ó máa múvò gbogbo nǹkan kò sí tó múvò ohun àti kápẹ́ ní kí ni on course course course sábàbí gbogbo nǹkan tó ṣe pé kò sí nǹkan tó kọ́ọ̀sì òun ó gbọ́dọ̀ wà àwọn afáàmà wọn pèjúwe wa aláwọn ọmọ ogun tán ní ọ̀gá ọ̀gá wa lẹ́ni bọ́dì ò gbọ́dọ̀ fáyà o ìbọn tó wà lọ́wọ́ rẹ̀ àti tó bá gbọ́ àṣẹ ṣe tó bá fi lè mú ìkan fáyà ní ó túnmọ̀ sí pé kí ni ó ti gbọ́ àṣẹ ó gbọ́dọ̀ lẹ́ni tó ṣe rí pé ọ̀gá yẹn ni kò sẹ́ni tí ó fóun láṣẹ ọ̀dọ́ rẹ̀ nìkan ti bẹ̀rẹ̀ so ilé common sense ni so common sense yíká mọ̀ pé a gbọ́dọ̀ ní ẹni tó dá ayé yìí tí owó kì í ṣẹ̀dá torí pẹ́tọ̀ náà bá tuntun jẹ́ ẹ̀dá nìyí àmọ́ kọ̀ntínú ta ló dẹ́ni tó dóhun ta ló dẹ́ni tó dóhun àmọ́ kọ̀ntínú bẹ́ ṣùgbọ́n agbọ̀rọ̀ débì kan bẹ pé ẹlì yóò ń ṣe ẹ̀dá òun ló wá dá gbogbo nǹkan ó láwọn ní ìfiwásọ nù wọn pé láàdìrí ní ìmọ̀ wọn ni agnostic làwọn láti mọ́ fún wọn ní láàdìrí yóò àwọn tẹ́ máa ń sọ pé láàdìrí láti lè fi sọ pé àwọn tí wọ́n ní kò sọ́lọ̀ ìsọkúsọ kò bá tẹ́ǹsì gan mu àwọn tọ́láwọn ò lè sọ náà ní bóòlẹ̀ṣe ń lè sọ ẹjúwọ́lẹ̀ fódodo ayé yìí ní ẹni tó dá ẹni tó wá dá yìí kò sí rẹ̀ lè sàkàmítìlì iṣọ́ yìí kò sẹ́ni tá a lè fi wé wọ̀wọ̀sán ní olùbọ́sí ọba tó ń gbọ́ gbogbo nǹkan ni tó lè rí gbogbo nǹkan òun lè ní àṣẹ gbọ́rọ̀ juwọ́lẹ̀ fún àṣẹ rẹ̀ tá a gbọ́rọ̀ tẹ̀lé tẹ̀lé afọ́jú ìjẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa